èwo ni kán mú wa. ẹ dúró lọ́jọ́ ìmọ́lẹ̀ ìfowópamọ́. ẹ bá mú nǹkan sí wá kò sí ẹ bá mú nǹkan sí wá. ẹ wo kó má jà fún mi tí n bá gbàgbé mi ò gbàgbé rárá tá a bá ti ṣe gbogbo yọ̀tọ̀yọ̀tọ̀ tá a ṣe tán bíbáyìí tá a bá ti délé wọn fún ọ ní gbogbo ohun tó béèrè gbogbo owó tó béèrè pátá ni máa fún ẹ tá a bá ti délé. ilé bá wò. ẹ ilé mi. ìgbà wo ni mo sọ bẹ́ẹ̀. èèwo ni ọ̀rọ̀ rírùn lẹ́nu ẹ ṣé lórí ọ̀rọ̀ pé kò tẹ̀lé mi délé ló ṣe bójú jẹ́ báyìí àwọn má rárá o má bójú jẹ́ rárá o kò tẹ̀lé mi délé kí n fún ọ ní tí wọ́n fún ọ. kí ni ọ̀rọ̀ rádaràda wo ló ń sọ èló ló ti ná tó ní máa tẹ̀lé lọlé lọ ṣe kí ni wo ìyá mi rán mi iṣẹ́ wọ́n ní báwọn ṣe nǹkan ní kíá. Ah, ah, Rónìkẹ́ Rónìkẹ́ o sì o sì fa balẹ̀ díẹ̀ látòórọ̀ ta ti ń sọ̀rọ̀ bí báyìí o mẹ́nuba pé ìyá rẹ̀ rán ọṣẹ́ ó jẹ́ wá jẹ́gbà tí mo mẹ́nuba pé kò tẹ̀lé mi délé ló wá rántí pé ìyá mi rẹ̀ rán ọṣẹ́ ah, má ṣe báyìí fún mi má ṣe báyìí kò dáa. ọ̀rọ̀ rádaràda. Rónìkẹ́. tó bá tún pè mí máa fọ́ gbogbo ẹ lórí. Ah! Eh! mo tẹ́lẹ̀ ẹ̀kọ́. Eh! bọ́lá mo ní tí mo dẹ̀ ti dá fún ara. Eh! Ah! mo tó fẹ́ kun náà nù àti ọmọ yìí ọmọ yìí jẹun. yóò fi ní ìjà láti àárọ̀ ọ̀dà mi jókòó síbí látàárọ̀ kò jókòó ni. mo bínú mo bínú. mo já lọ ṣùgbọ́n tàbí ká. olówó tó gbọ́ ọ̀rọ̀ ọmọkùnrin ń bẹ lọ́wọ́ mi. ìyá wọlé tá ti wọlé jáde padà á mọ̀ sí fàájì tó kù. pẹ̀lẹ́. kò tó kò tẹ̀kọ̀ ah, ẹlẹ́sìn àfìgbà ọ̀sẹ̀ sí ṣé bá fi lọ ọ̀pọ̀ ọgbà ọ̀gá jẹ́jẹ́ díẹ̀ kọ́ láìwọ́ mò ń bá wí sọ́gbọ́ ni. ṣé ni fi ṣe ń fi lọ àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ní wọ́n ọkà yẹn náà ń fi ọ̀sẹ̀ sí wọn. ẹ gidi lọ lọ́ọ̀fẹ́ àfìgbà tó ni náà dà ẹ jọ. ìní. bí ìyá ńlá bá tiẹ̀ gbé kékeré eru ti ìyá mi ò ti sọ fún yín pé kẹ má bá mi sọ̀rọ̀ òṣì rádaràda ọ̀rọ̀ rírùn tẹ̀ ń sọ yìí mi ò ti sọ fún yín kẹ má bá mi sọ mọ́ téèyàn bá tiẹ̀ fẹ́ kọnu sí èèyàn àbí téèyàn bá tiẹ̀ fẹ́ gbọ́ ọmọ ṣé bí irú yín yìí náà sọ ṣé yín tẹ kó síwájú méjèèjì ṣé kò jọ ẹnu mi lọ ṣé mo lè tẹ́lẹ̀ ìwé ẹyọ kan lè mo lè síbẹ̀ nu. ọmọ irú ẹ̀yin kí n perú yín lọmọ ẹ̀rí pàgádẹ́ fi jókòó gan yàtọ̀ sí ìdáwà fi jókòó alápá méjì lẹ́yìn fi jókòó torí eléyìí ò lè gbé yín dúró yín tẹ kó sẹ́yìn gan ju tẹ́lẹ̀ yìí lè gbé dání lọ ẹ bára yín dà sàn tí ń tẹrù.